الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يسر إخوانكم بقناة الدعوة أن يقدموا لكم الشرح الحادي عشر في شرح كتاب صحيح السيرة النبوية بين يديك لأبي البزار داود سير ذي القرنين حفظه الله تعالى ورعاه خادم سنة النبوية الشريفة ومدير أكاديمية دار الحكم بولاية لاغوس نيجيريا شهوده عليه الصلاة والسلام حلف الفضول عن عبد الرحمن بن عوف أن رسول, الله أن الرسول صلى الله عليه وآله وسلم قال شهدت حلف المطيبين مع عمومي وأنا غلام فما أحب أن لي حمر النعم وأني أنكسه وهو حلف أبرم لنصرة المظلوم والأخذ على يد ظالم نعم ibi tí a ti máa gbé ìdánilẹ́kọ̀ọ́ níbi àlàyé dárṣù tìtìní nínú kitab sahihu sirati nabawiya bayna yadik èyí tí a ń ṣe àlàyé rẹ̀ lọ òun náà ni ìwà ń bẹ̀ láti pé anabi muhammad sallallahu alaihi wa sallam ó wítínẹ́sì hilf al-fudul èyí tí wọ́n tún máa ń pè ní hilfu al-mutayyibin a kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n ní pé anabi ọba àwọn kòrèṣì àwọn kòfàrò kòrèṣì ó bá kópa níbi ìgbé àdéhùn náà ìtakókò àdéhùn lórí pé àwọn máa ran gbogbo ẹni bá ṣe àbòsí fún àwọn máa ràn lọ́wọ́ bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn ó máa dá alábòsí lọ́wọ́ mú táwọn oníjẹ́ rábòsí yẹn ṣe àwọn kòrèṣ nígbà yìí wọ́n kó jọ wípé àwọn fẹ́ ṣe nǹkan yìí anabi muhammad sallallahu alayhi wa sallam òun náà bá wọn kópa láti gbé àdéhùn yẹn ìyẹn ní gẹ́bí ṣe ń bẹ nínú hadith abdulrahman bono auf léyìí tí imam ahmed tí wọ́n mú wá nínú musnad wọn tí àwọn ulama tí wọ́n ṣàlàyé pé àwọn afárádì sọ pé hadith sahih naam anabi sọ pé shahidtu hilf al-mutayyibin máa òmùmí aníbi ni ìgbàdéhùn yìí ìbúra yìí wípé gbogbo ẹni tí wọ́n bá ṣe àbòsí fún àmọ̀ràn lọ́wọ́ á dẹ̀ máa dí gbogbo alábòsí lọ́wọ́ àníjókòrò àbòsí ṣe ó ní mo wà ń bẹ̀ èmi náà bá wọn kópa ń bẹ̀ wánàgùn rẹ̀ mo ń bẹ lọ́dọ̀ ń gbà yẹn àníbi Muhammad sallallahu alaihi wasallam ní fama òhìpù annalè humoro na'am wípé mi ò nífẹ̀ẹ́ sí kí n ní rànkúnmí pupa kí n dọlọ́rọ̀ ẹ́ wà á na àǹkóso kí wọ́n á torí ọ̀rọ̀ kí n fi yapa àdéhùn náà àwọn èèyàn fẹ́ yapa àdéhùn náà níbẹ̀ àwọn ìgbà wa mi yìí pé tí wọ́n bá pè mí sí nígbà tí Islam dé yìí síwájú kí Islam tó dé la ṣe àwọn àpéjọrò yìí àdéhùn yìí wọ́n tó bá bá pè mí sí nígbà tí islam ti dé yìí náà a mo rí pé kò nǹkan tí ó islam ò yapa rẹ̀ ni màá tó jẹ́ pé yẹn náà tó ń túmọ̀ sí pé ànábì muhammad sallallahu Alaihi wa sallam ó bá àwọn kèfèrí kópa níbi tí ó yapa sí nǹkan tẹ́sìn mọ́ wa eléyìí wọ́n wá tu fún wa pé òun náà ni ìṣèrànlọ́wọ́ fún ẹni wọ́n ṣàbòsí fún ìgbà alábòsí gangan ìgbà amúlọ́wọ́ mẹ́jẹ̀kóra bò ṣíṣe ẹ̀kọ́ ta kọ́ ń bẹ̀ fojú hàn fún gbogbo ẹni yóò tí ó bá ń bá wa lọ òun ni pé bóyá kèfèrí ni láwùjọ bí tá a wà nínú ìlú tá a wà tá a bá rí i pé wọ́n ṣe nǹkan kan tó yẹ pé ìrànlọ́wọ́ ló fún mùsùlùmí fẹ́ni tí ì ṣe mùsùlùmí fún jọmọnìyàn tí wọ́n á pè wá ṣe bóyá ká wá náwó ń bẹ̀ ni bóyá ká bá kó kópa ń bẹ̀ ni léyìí tí ò bá ti ní jẹ́ pé ó gbógun ti Islam yóò yapa sí ti Islam mú wá àbí yóò máa ṣèrànlọ́wọ́ fún kèfèrí a lè bá wọn ṣe àmọ́ lópin ìgbà tó yẹ pé yóò bá máa wá lọ kó bá Islam àwọn èèyàn máa gbàtànjẹ látara rẹ̀ èèyàn ní Islam faramọ́ láti pé ká ṣe èyí tí Islam fẹ́ ká ṣe yóò máa jẹ́ min bábi wàtàwọnù alàlbẹ̀rẹ̀ wàtàkùwà wàtàwọnù alàlìsmi wàlúùbọ̀n ipe ẹran ayín lọ́wọ́ lórí dáadáa ẹmọ́ ẹran ayín lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ àti ìgbérùgbọ́nrí àti ìṣe àbòsí tó bá yẹ pé lórí dáadáa bá ní kò sí wọn bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ kì í bá ṣe dáadáa kí a gbìyànjú láti káwọ́ kò ní orí rẹ̀ náà òun ni pé tó bá yẹ pé àwọn tí ì ṣe mùsùlùmí náà bá ní ń kọ́ tá a bá fẹ́ bá wọn ṣe ìbániṣe ní yóò máa já sí pé nǹkan tí ò ní pa ẹ̀sìn wa lára nǹkan tí ò ní pa ìlànà dáadáa lára nǹkan tí ò ní kó tàn jẹ bá wọn aláìmọ̀kánú ẹ̀sìn àwọn ẹgbẹ́ yóò bá kó tàn jẹ bá wọn tí wọ́n máa ń rí irọ́ lódodo tí wọ́n padà wá lọ tí èèyàn padà wá lọ ta irọ́ lódodo fún wọn orí eléyìí ó dáa kí a yẹra kú òun bẹ́ẹ̀ eléyìí ni nǹkan tí Islam mú wá fún wa náà èyí rẹ̀ náà dẹ̀ ní ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ ní abala ibi hilful fudul tá a mọ̀ sí hilful mutayyibin ànábì bá wọn kópa níbi èyí tó yẹ pé táwọn náà bá wú òye sí nǹkan tí islam mú wálé ni a rí pé ọ̀gọ̀rọ̀ àyà ọ̀gọ̀rọ̀ hadith ní ń fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ unzur akhaka zaliman aw mazluma ẹ ọmọ ìyá rẹ tó jálábòsí ràn án lọ́wọ́ èyí ń sábòsí fún tó ràn án lọ́wọ́ àwọn sọ̀háàbá wọ́n béèrè lọ́wọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam ipe agbọ́tẹni tí wọ́n ṣàbòsí fún báwo láti tún máa ran alábòsí lọ́wọ́ torí pé àgbóyé tó lọ sọ́pọ̀ lọ wọ́n ń gbà kò ṣe gbé jáde kò ṣe sọ pé Islam ló pèpè sí àmọ́ wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì ní òkè ìfẹ́yìn ti yé yín èyí tẹ́wàá ṣe níbi tí ẹni tí ṣàbòsí ni ìyẹn lẹ́yìn ìrànlọ́wọ́ falábòsí ajásí pé gbogbo alábòsí ó fẹ́ sọ lọ́rọ̀ ni ó fẹ́ ṣe níṣẹ́ ni àbó ń ṣàbòsí fáwọn èèyàn ni àbó ń ṣàbòsí fún wọn nínú ẹ̀sìn ni awara wọn kan wọn jáde tí wọn ò jẹ́ kó rábòsí yẹn ṣe àbí wọn tiẹ̀ ń fẹ́ kábòsí yẹn kúrú àbí wọn fẹ́ káwọn èèyàn tiẹ̀ understand àbòsí tí ń ṣe láti fi lè láwọn yẹn kò ní ibi àbòsí rẹ̀ yẹn àbí níbi aburú tí àbòsí rẹ̀ yẹn dálẹ̀ kò sáburú níbẹ̀ yẹn náà ara dáadáa pé wọ́n ṣèrànlọ́wọ́ fún ni àbẹ́nìkan ti kọjá lọ́nà àwọn àfà àwa rí i pé ó ṣàṣìṣe àbí nǹkan yìí jọmọ́ pé ó wá láti fẹnu ni ìṣèrànlọ́wọ́ fún náà ni pé bó ni àwọn èèyàn ní máa tẹ̀lé ìlànà burúkú ẹ̀wọ̀n ní máa gbàtàn jẹ́ pẹ̀lú rẹ̀ torí pé báwọn èèyàn bá ṣe pọ̀ ń bi ìlò aburú sí bẹ́ẹ̀ láláburú náà ó sì lẹ́sẹ̀ sí àjáde pé èèyàn tún á ṣe ìrànlọ́wọ́ fún ní káburú yóò tún dínkù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀nà tí a fi ń ran alábòsí lọ́wọ́ àbẹ́ni tó ń bẹ láyé náà ni ó ń ṣàbòsí fọmọ ìyá rẹ̀ ni a dì lọ́wọ́ láti pé kọ́mọ́sí àbòsí ara àràn lọ́wọ́ ni pípẹ́ èèyàn sọ fún pábòsí ló ń ṣe tó bá mọ̀ bẹ́ẹ̀ tí ò bá mọ̀ bẹ́ẹ̀ àbí kó gbà èyí ó tún wá pé àwọn olófin pé gbòòrùn ó ṣe tó ń fi òfin gbà mú tí òní fi sáà fi rí àbòsí yẹn ṣe òní pé ẹ̀kọ́ tá a kọ́ níbi eléyìí òun náà ni pé àbòsí ṣíṣe nǹkan tí ọ̀dà ni àwọn tí wọ́n bá ṣàbòsí fún inú tí sàmù pípèsí náà ni pé ká tún ràn lọ náà àwọn ará wọn kẹfì rí wọn wá ṣe é ìyẹn náà ni pé ìyẹn lè bá wọn kópa ń bẹ̀ lókun ìgbà tí ó bá ní mú ìnira kankan wá fún Islam àtàwọn mùsùlùmí wallahu a'lam. تجديد قريش بناء الكعبة قبل المبعث بخمس سنين قال الله تعالى إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا عن علي بن أبي طالب قال لما انهدم البيت بعد جرهم بنته قريش فلما أرادوا وضع الحجر تشاجروا من يضمه فاتفقوا أن يضعوا أول من يدخل من هذا الباب فدخل رسول الله صلى الله عليه وآله وسلم من باب بني شيبة فأمر بصوب فوضع الحجر في وسطه وأمر كل فخذ أن يأخذوا بطائفة من الثوب فرفعوه وأخذه رسول الله صلى الله عليه وآله وسلم فوضعه وفي رواية فقالوا اجعلوا بينكم حكما فقالوا أول رجل يطلع من الفج فجاء رسول الله صلى الله عليه وآله وسلم فقالوا أتاكم الأمين فقالوا له فوضعه في ثوب ثم دعا بطونهم فأخذوا بنواحيه معه فوضعه هو صلى الله عليه وآله وسلم Naam nínú àkọlé tó máa tẹ̀lé tí ó ti gbáwájú òun náà ni ìtúnmọ̀ táwọn kòrèṣì tí wọ́n tún kàábà ma lẹ́yìn síwájú kí wọ́n tó gbé ànábì Muhammad sallallahu alaihi wasallam dìde lójíṣẹ́ wọ́n jẹ́ kó yé wa nínú tàn pé òjíṣẹ́ ọlọ́run ọba di ọmọ ọgbọ̀n ọdún àti márùn-ún 35 years old òun náà ni ìmọ̀ràn yìí wáyé láti ọ̀dọ̀ àwọn Quraysh bákan náà gẹ́gẹ́ bó ṣe gbáwájú nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ti gbáwájú wípé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala wípé ó fi máa níbi Ibrahim alayhi salatu wassalam kódà ìtẹ́gbé wá wípé ànábì Adam ni ọkọ mọ́ àmọ́ èyí tí ó fẹsẹ̀ rinlẹ̀ òun náà ni ànábì Ibrahim àti Ismail wọ́n mọ kàábà náà eléyìí ni ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ló fi sọ fún wa pé inna awwala baytin wudi'a linnasi lalladhi bibakkata mubaraka ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala sọ pé inna awwala baytin wudi'a linnasi ikú àkọ́kọ́ ilé tí wọ́n kọ́kọ́ fi lọ́lẹ̀ fáwọn ènìyàn lalladhi tó jẹ́ ọlọ́pọ̀lọpọ̀ oore èyí tí ọlọ́run Allah subhanahu wa ta'ala tó ṣe ní àyè tí àwọn èèyàn máa sẹ́rí sí tẹ́mi ọmọ fàṣẹ alábàríkà tó rí pọ̀ mbẹ́ orí ayé àjàlùkìyàmà ọlọ́run wa sọ pé wahudan lil alamin ìmọ̀nà ló jẹ́ fún gbogbo àgbáńláyé tabawo ìmọ̀nà ni ma'nawiyan wa isiyan ní ti ìtumọ̀ ìtorí pé ibẹ̀ ni mahabatul wahyi ibẹ̀ ni ìránṣẹ́ ọlọ́run Allah subhanahu wa ta'ala ti dìde bákan náà èyí ta tún rí mú nínú túmọ̀ òun náà ni pé ibẹ̀ ni ẹ̀rí a ó tún jẹ́ bí ibùdájúkọ fún gbogbo ìgbà tí a bá ti fẹ́ kírun ọlọ́ba Allah subhanahu wa ta'ala wá sọ pé fi ayatun bayyinat àwọn àmì tó clear ń bẹ níbẹ̀ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala mú wá nínú àwọn àmìyàn pé maqamu Ibrahim wa man dakhalahu kana aminan òun náà ni ààyè tí ànábì Ibrahim dó sí tó fi mọ́ kàáàbà bákan náà ààyè yìí ibi tí ànábì Ibrahim tó fi ṣe ìjọsìn níbẹ̀ ọlọ́ọ̀bá Allah subhanahu sọ pé ẹni tó bá ti wọ kàáàbà yìí ó ti dolùfọkànbalẹ̀ náà báyìí òun náà ni ó ṣe bèèrè lọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ṣe ń bẹ nínú hadisi Abu Dharr tó ń bèèrè lọ́dọ̀ àníbà Muhammad sallallahu alaihi wasallam pé akọ́kọ́ ilé ìjọsìn wo ló kọ́ wà lórílẹ̀ ayé gan àníbà Muhammad sallallahu alaihi wasallam wá dá lóhùn pé òun náà ni Kaaba sallallahu alaihi wasallam tó túmọ̀ sí pé tí ẹ bá tún amútàn wà lábalábẹ̀ pé ó ti wà síwájú àníbì Ibrahim ńkọ́ a sọ pé wọ́n rọrọ̀ sọ wá ní wípé èwo ló tún tẹ̀lé ń bẹ nínú hadisi yẹn àníbà Muhammad sallallahu alaihi wasallam ó sọ pé Baitul Maqdis Masjid al-Aqsa àníbì a ní àárín méjèèjì o 40 years nìkan náà ní Kaaba gbà lọ́wọ́ Masjid al-Aqsa kọlọ́bà Allah subhanahu wa ta'ala kó bá dákọ̀rọ̀ sọ́wọ́ àwọn mùsùlùmí kọlọ́bà Allah subhanahu wa ta'ala kó fífọ̀ kan balẹ̀ kó bá gbé ìsìláàmù kó bá wa gbé e ga kó bá fífọ̀ kan balẹ̀ fáwọn mùsùlùmí níbẹ̀ àti káàkiri àgbáńlá yìí náà àdẹ̀bẹ̀lọ́ba Allah subhanahu wa ta'ala kọlọ́ba Allah subhanahu wa ta'ala gbogbo orúkọ ìrúdò tó ń lọ káàkiri àgbáńláyé ní àwùjọ Islam kọlọ́ba Allah subhanahu wa ta'ala kọjọ kọba mú lọ náà báyìí ni ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ti tún fi rinlẹ̀ náà gẹ́bí Quran náà ṣe fi rinlẹ̀ ipe kàábà ni ilé ìjọsìn àkọ́kọ́ tí ń bẹ lórílẹ̀ ayé bákan náà ní abala tajdidu Quraish bìnà alkàábà ìtumọ̀ tí kùrẹ́ṣì tún kàábà ma a hadithi kan bẹ tó yẹ pé a máa padà mú wá síbi tọ́bàtù alkọ́ọ̀dìmá èyí tábà tún padà máa tẹ̀ insha allah ta'ala àwọn ni hadithu jabir bin abdullah in bẹ nínú musnad mama ahmed in bẹ nínú sahil bukhari in bẹ nínú sahil muslim in dẹ̀ bẹ nínú àwọn kútùbù sunan mi tí ó lálàáfíà náà jábìrì bùnà abdullah ó lóun gbọ́ onísẹ̀mìtú amúrú bùnà dinar قال سمعت جابر بن عبد الله والموضوع جابر بن عبد الله رضي الله عنهما قال tó sọ báyìí pé amúrùbùnú dinar ó ní jábìrù ló ń sọ ọ̀rọ̀ tó ń gbọ́ yìí kí ni jábìrù sọ ó ní lámà búniyatil kàába záhàbà nàbíyù sallallahu alayhi wa sallam ó ní anabi wa muhammad sallallahu alayhi wa sallam wa abbasun àti abbas wọ́n jọ lọ wọ́n lọ bá àwọn quraish níbi tí wọ́n ti ma tí wọ́n ti fẹ́ tún kàába ma yankulani lihijara tí àwọn méjèèjì dẹ̀ ń bá wọn gbé òkúta faqala abbas li nabiyyi sallallahu alayhi wa sallam abbas ní tá a mọ̀ sí ọ̀nkù wa níbi muhammad sallallahu alayhi wa sallam ọmọ ìyá bàbá nẹ́bì ni sallallahu alayhi wa sallam kọ́lọ́n bá kọjọ kọba kí abbas náà torí pé ẹni tó padà gba islam ni àwọn tí wọ́n á mọ́ lọ́wọ́ Abbas ń sọ fún àníbí Muhammad sallallahu alaihi wasallam pé ijal izaraka ala raqabatik ó ní fi ìró rẹ̀ fi kọ́ fọ́rùn rẹ̀ náà àníbí Muhammad sallallahu alaihi wasallam ó sọ ó wá ń sọ fún pé yóò dè jí kó protect bóyá òkúta eruku ni kò ní lè jẹ́ kó bọ́ wọ́n ní bá Muhammad sallallahu alaihi wasallam ti lọlẹ̀ ni ó tún wo sánmà ó wá ń sọ pé àrí ní ìzáre fàṣádàhù àlè ó ní ẹbá mi mú rápà mi wọ́n dẹ̀ gbé wọ́n gbé fún un náà kí la fẹ́ fà ń bẹ̀ ni pé ànábì àti abbas wọ́n jọ mọ kàábà ni kí nìdí tí wọ́n fi mọ kàábà wọ́n ní èyí tà níbà um, ibrahim alayhi salatu wassalam tó fi lélẹ̀ lójú ayé ẹ̀ àti ànábì ismail kí níyẹn ní àwọn apá kan ti fẹ́ máa dàwó ń bẹ̀ àwọn Quraysh wọ́n wá fẹ́ wó kìíní yẹn kí wọ́n tún mọ́ léjọ́ pé wọ́n lè fi roof sí orí rẹ̀ yẹ àníbi náà rí pé iṣẹ́ dáadáa náà wọ́n fẹ́ ṣe torí pé lánàá a ṣàlàyé ń pa pé inú kẹta níbi gbajúmọ̀ sí síwájú kí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kó sọ́dọ̀ jíṣẹ́ àwọn ìròyìn dáadáa àwọn nǹkan dáadáa ànábì Muhammad sallallahu alaihi wasallam máa gbé ṣe gbogbo àwọn nǹkan burúkú àwọn ìwà tí ò da àwọn ìwà pálapàla ànábì Muhammad sallallahu alaihi wasallam máa jìnà sí nínú àwọn nǹkan tá ànábì gbajúmọ̀ sí òun nìkan méjì tí a kàlé nìyẹn níbi ọba ti ṣe nǹkan dáadáa síwájú ká ànábì tó dòjì sí ọlọ́run ọba ànábì a máa lọ síbẹ̀ a máa kópa tó jọjú níbẹ̀ ibi nǹkan jákujàku ìgbà wọn bá ń sòsà ìgbà wọn bá ń ṣẹbọ ìgbà wọn bá ń ṣàbòsí ẹ̀nira níbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam níbẹ̀ síwájú kí Islam ó tó dé ní gbogbo nǹkan wọ̀nyí kódà yóò tó ń yọ níbẹ̀ ló kọ tí wọ́n sọ àníbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní pé àdàpè tí wọ́n tó ń fi ń pè àníbẹ̀ Muhammad sallallahu tá a sọ lánàá nípa pé gbogbo ẹ̀ ló lẹ́rìí àmọ́ kò sásìkò láti máa kà ní ẹni èjì láti máa lè mú ẹyọ kọ̀ọ̀kan wá pẹ̀lú ẹ̀rí tí ó gbé wa àmọ́ àtàbá lọ sọ́dọ̀ àwọn àfà wọ́n fún wa ní ẹ̀rí tó kún kẹ́kẹ́ nínú rẹ̀ náà ni pé ìgbà tí wọ́n ń mọ Kaaba ó rí pé iṣẹ́ dáadáa ni wọ́n ń ṣe yìí ó dẹ̀ lọ bá wọn kópa níbẹ̀ òun àti Abbas àtàwọn Quraysh náà àwa mọ̀ pé nínú orígun kan ní Kaaba òun ni Hajarul Aswad òun ló wà Hajarul Aswad yìí báwo ni wọ́n ṣe gbé síbẹ̀ òun ni hadith èyí táwà mọ́ wa òun ni hadith Ali Ali ibn Abi Talib inshallah ta'ala àti sọ pé tọ́bà mi hadith tí akàṣíwájú tó jẹ́ àdísì jábìrì yẹn inshallah ta'ala a máa padà mú àdísì yẹn wá níbi tọ́bà mi lágbára ọlọ́run ọba. Ali ibn Abi Talib ó ṣàlàyé pé nígbà táwọn apá kan ilé ìkàábà yẹn ń wó àwọn Quraysh wọ́n dìde ẹ̀rí falamma arọ̀dù wọ́dà alhajar ìgbà fẹ́ gbé hajar la aswad tí wọ́n fẹ́ gbé sáyé rẹ̀ ṣe pé tíyẹn bá ń fẹ́ mọ nǹkan tó fẹ́ tún mọ́ ibi ó ti yọ wíńdò yóò fẹ́ gbé sí ibi ó ti yọ lẹ̀kùn yóò fẹ́ gbé sí àbí kó replace ẹ̀ wọ́n á rí pé òkúta yìí ó yẹ káwọn gbé sáyè rẹ̀ ìgbà wọn fẹ́ gbé sáyè rẹ̀ torí pé àwọn gbà pé àwọn náà gbà pé òkúta yìí òkúta tó lọ́lá ni àṣẹkùbọ̀ ẹ̀sìn àníbi Ibrahim nídẹ̀ ń bẹ lára wọn tòun àti mẹ́sẹ̀ jẹ́ kèfèrí yẹn torí pé àwọn nǹkan míì ń bẹ tí anábì Ibrahim fi lélẹ̀ táwọn náà kọ́ kódà àwọn tó mú un lọ síbi kíní ẹbọ wọn eléyìí ó fa wàhálà láàrin ara wọn nígbà fẹ́ gbé Hajar aswad tẹ́ fẹ́ gbé sáyé rẹ̀ ipe man yadumuhu talẹni tó máa gbé Hajar al-Aswad tó gbé sáyé rẹ̀ fàtàfàkú an yadahu awwal من يدخل من هذا الباب؟ wọ́n wá ń gbà wọ́n fara mọ́ pé ẹ jẹ́ kí gbogbo àwọn ó dúró ẹni bá kọ́kọ́ wọ inú ilé láti ojú ọ̀nà yìí nìsín òun lẹni tí ó gbé hajarul aswad tí ó bá àwọn gbé sáyé rẹ̀ wọ́n wá ń retí ẹni tí ó wọlé torí pé wọ́n ti mọlé lọ Ànábì ní adẹ̀sàlàyé pé ń bá wọn kópa láti mọ kàábà فدخل رسول الله صلى الله عليه وسلم من باب بني شيبة ojú ọ̀nà tí wọ́n dúró sí páwọn tí ń retí ẹni tí ó wọlé tí ó wá gbé hajar al-aswad tí ó gbé tí ó gbé sáyé rẹ̀ bá níbi muhammad sallallahu alayhi wa sallam bó ṣe wọlé látòjú ọ̀nà tí wọ́n ti ń retí èèyàn nìyẹn fa bi thawbin fa wada'a hajar fi wasatihi wa amara kulla fakhdi an ya'khudha bìtọ̀ ìfàtí min sáwọ́bí farafáhóhù. bá níbi Muhammad sallallahu alaihi wasallam ó gbé pẹ̀lú ọwọ́ rẹ̀ alápínlẹ̀ ni ó gbé òkúta òkúta dúdú ni hajar al-aswad ó gbé síbi aṣọ ó wá kí wọ́n gbé hajar aswad kí wọ́n fa aṣọ yẹn kí wọ́n fa létí etí kọ̀ọ̀kan ètè títẹ́ nìkọ̀ọ̀kan bá fi fa yẹn káwọn wá gbé e lọ sí ààyè rẹ̀ náà wọ́n ń ba lọ bẹ́ẹ̀ wọ́n wá gbé bí wọ́n ṣe gbé ní wọ́n gbé lọ sáàyè rẹ̀ nílá bẹ́ẹ̀ nù rí wáyà mi wípé nígbà tí wàhálà dé láàrin àwọn Quraysh wípé ta lẹni tó gbé Hajar al-Aswad torí pé Quraysh ìdílé kan tó fẹ̀ ni ẹ́ táwọn ìdílé ń bẹ ní ni ànábì Muhammad sallallahu alaihi ni ọlọ́run ọba kọ́ ọmọ ṣe láti pé kó jẹ́ ẹni tí dájọ́ dáadáa àti déédé láàrin wọn tí ò ní bẹ ẹnìkan kan nínú gbogbo àwọn ìdílé ìdílé tó kù faqalu ij'alu baynakum hakaman ó yá ẹ ṣe olùdájọ́ kan láàrin ara yín ẹ jẹ́ kí adájọ́ kan wà láàrin ara yín faqalu awwala rajulin yatlu'u min al-fajj wọ́n á sọ pé ọ̀dà ojú ọ̀nà yìí ẹni bá kọ́ gbabẹ̀ wọlé òun ni kó gbé hajj al ẹni ẹni ọ̀làjà sọ pé àwọn èèyàn náà máa ń ṣe láàrin ara wọn orú eléyìí kọ́mà especially láyé jọ̀hún ìpè ọ̀dà ẹni bá ṣe nǹkan báyìí òní kò ṣe báyìí ẹni bá kọ́ dé òní kò ṣe nǹkan báyìí ẹni bá wọlé ní ìsìn ẹnìkan ṣe nǹkan báyìí ẹni ẹ bá ti rí bẹ́ẹ̀ òní kò ṣe nǹkan báyìí láti lè fi làjà kí gbogbo wọn lè fi gbà fàfẹ́ nìyẹn. fàjà rasulullahi sallallahu alayhi wa sallam nínú rìwáyà náà ó sọ pé ànábì náà lọ gbàbẹ̀ wọlé faqalu nígbà wọn rà ànábì inú wọn dùn wọ́n ní àtàkùnmùl àmín ẹni tá a fọkàn balẹ̀ sí lọ́dọ̀ dé torí pé inú ròyìn tí wọ́n fi ń ròyìn ànábì Muhammad sallallahu alaihi wasallam òun ni àmánà àmánà ní gbogbo ẹ̀ka ẹ̀ ọlọ́ọ̀ni kó máa bẹ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam síwájú kọ́lọ́hún tó ránṣẹ́ síwájú kó tó jẹ́ ànábì ọlọ́run ọba. asọ́díkùlẹ̀ amin òun ni ó máa ń pè ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹni tó jóló dodo ẹni tó jóló fọ̀kànbalẹ̀ òun ni ó máa ń pè ànábì Muhammad sallallahu alaihi wasallam faqalu lahu wọ́n bá sọ fún nígbà tí wọ́n ti ń pè é pé ah olùfọ̀kànbalẹ̀ yẹn ó ti dé o olùfọ̀kànbalẹ̀ ó ti dé o fàwọ́bà àwọn fi fáwọ̀bì ànábì wa gbé hajar aswad pẹ̀lú ọwọ́ rẹ̀ alápọ̀nlé ni sallallahu alayhi wa sallam ó gbé síbi aṣọ kan fọmọdá butunahum fàákọ̀dù bí nàwàhíhí máa fàwàdọ́ àhúhúwà ọwá ní ọya ẹ̀jẹ̀ ká jọ gbé ànábì Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú gbogbo wọn bí wọ́n sì jọ gbé hajjala aswad bí wọ́n sì gbé lọ sí ààyè rẹ̀ ní eléyìí nínú ẹ̀kọ́ tí a kọ́ àbí tí a rí mú ó òun náà ni pé kàába àkọ́kọ́ ilé tí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala fi lọ́lẹ̀ lórílẹ̀ ayé ni bákan náà òun ni ilé ìjọsìn èyí tí ọlọ́pẹ́ ọlọ́ọ̀bà Allah subhanahu wa fi àmì tọ́pọ̀ sí tí àwọn ànábì ọlọ́wọ́n ọba tí wọ́n ti fi kíní yìí lọ́lẹ̀ síwájú ká níbi Muhammad sallallahu alayhi wa sallam kó tó dé atọ́kọ́ lẹ́kọ̀ọ́ bá a ṣe kọ níwájú òun náà ni pé ànábì ń bá àwọn kèfèrí ń bá wọn kópa lórí kíní lórí dáadáa òun ni pé àwùjọ táwa náà bá wà níjọ́ wọn bá ń ṣe dáadáa ẹ̀ káwa náà bá wọn ṣe ní Islam bá pèpè sí tí wọ́n bá jọ pé náà ni àwọn èèyàn ń fọwọ́sowọ́pọ̀ lé lórí ni wọ́n fẹ́ ṣe lápèjúwe wọ́n fẹ́ tọ́nà ṣe wọ́n fẹ́ ṣená wọ́n fẹ́ somi àwa rí i pé àwọn kèfèrí ní bẹ́ńdì ẹ̀ àwa mùsùlùmí náà lè bá wọn kópa lórí yẹn lópin ìgbà tí wọn ò bá nílò ẹ̀gẹ́sì Islam àtàwa mùsùlùmí tí wọn ò dẹ̀ ní fi jọ pé wọ́n fi ràn òòsà lọ́wọ́ lọ pé àwọn ọmọ ènìyàn náà wọ́n fi ràn lọ́wọ́ àwùjọ yìí wọ́n kójọ àwọn ọmọ òrukàn bẹ̀ wọ́n fẹ́ máa tọ́jú wọn lọ́nà tó dáa àwọn olóko bẹ̀ tí ò lọ́kọ mọ́ wọ́n fẹ́ máa ṣèrànlọ́wọ́ fún wọn àwọn aláìní bẹ̀ wọ́n fẹ́ máa ṣèrànlọ́wọ́ fún wọn lọ́nà tó yẹ pé kò fi ní affect ẹ̀sìn wa a lè gbé ìrànlọ́wọ́ yìí káwa náà ṣe pẹ̀lú wọn. bákan náà nínú ẹbí wa ní aríkèfèrí òun náà fẹ́ ṣe nǹkan dáadáa tí Islam pèpè sí lápèjúwe ó bímọ ó kó mọ a lè ràn lọ́wọ́ lórí pọ́ fẹ́ kó mọ àkànní ìrànlọ́wọ́ lórí òòṣà rẹ̀ ni àbí lórí ẹbọ rẹ̀ tí bá ń ṣe àbí lórí àìsìn lọ́wọ́n ọba rẹ̀ tí ń ṣe àbọ̀bẹ́ sí ìyàwó àlejò kó ń bẹ̀ lópin ìgbà tí wọ́n bá ní máa ṣèranù míì tó yàtọ̀ sí nǹkan tí wọ́n pè tí wọ́n jọ pé wọn ò ní máa ṣe pé wọ́n máa tako òfin ọlọ́run ọba àbí tó bá yẹ kó bá dẹ̀ tako táwọn ó kó ń àbí tó bá yẹ nǹkan tí Islam pèpè sí ni ala pẹ̀lú àwọn tó yẹ kó súnmọ́ wa tí wọn ò ṣe mùsùlùmí bákan náà a lè ṣe dáadáa lè kópa pẹ̀lú àwọn tí wọ́n bá ń ṣe ìrànlọ́wọ́ lórí dáadáa tó yọ pé nǹkan yìí islam pèpè sí islam ọ̀tako eléyìí nínú àwọn nǹkan tí a kọ́ ni táwọn àfáàdé ṣàlàyé pé kò tako àlùwàlá àlùbàrà ìbániṣe nítorí tọlọ́run ọba àdìmọ́ bániṣe nítorí tọlọ́run ọba òjíṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam ní òun náà ni aṣíwájú dáadáa àríkọ́ṣe dáadáa fún wa àbẹ̀lọ́ba allah subhanahu wa kọlọ́ba kó mú àwọn àti dúnà lórí ìlànà nẹ́bí àmàhàmànà ìlànà nẹ́bí àmàhàmànà bá bàbá wa ṣe máa ń sọ nílẹ̀ Yorùbá ipé kọlọ́ba Allah subhanahu wa ta'ala kó bá wa ran ìlànà nẹ́bí lọ́wọ́ gbogbo ẹni tí ó dìde tí Islam ó torí ẹ̀gá tí súnà nẹ́bí ó torí ẹ̀gá kọlọ́ba kọba gbẹ̀gẹ́ tí ó dìde tí ó rẹ̀ ìlànà nẹ́bí ńlẹ̀ kọlọ́ba kọba wa rẹ̀ ńlẹ̀ àdúrà àwọn bàbá wa ní ilẹ̀ yorùbá ni kò tún pín síbẹ̀ wọ́n sọ pé ọlọ́run kó paná adẹ́bọ rẹ kó kó kó kó rẹ bídí àṣetánì ńlẹ̀ subhanallah àdúrà àwọn àgbà tán inú ń bí àwọn míì eléyìí ìlànà dáadáa ni ìlànà tí ó yẹ káwa náà máa ṣiṣẹ́ tọ̀ ni kọ́ yẹ káwa náà tó máa tọrọ bẹ́ẹ̀ fáwọn ọmọ wa ti ń bọ̀ ibi tí súnà níbi ga dé tó dáa dé nílẹ̀ yorùbá kọlọ́ba lásán àtàrà kọ́mọ́jọ́ takú síbẹ̀ o àdẹ̀bẹ̀lọ́bà Allah subhanahu wa ta'ala kọ́lọ́n kó tún jẹ́ kí ìlànà níbi ò tún máa ní dàgbàsókè sí nílẹ̀ yorùbá àti ní gbogbo nàìjíríà àti ní gbogbo àgbáńlá yìí ní àpapọ̀ kọ́lọ́n lọ́wọ́ àánà ní sáàbí dáadáa níbẹ̀ aqulu qawli hadha astaghfirullaha wa lakum wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka